نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فهو المهتدي ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته قال المؤلف رحمه الله ومن قدم على بكر وعمر وعثمان وعليا على جميع أصحاب رسول الله صلى الله عليه وآله وسلم ولم يتكلم في الباطل إلا بخير ودعا لهم فقد خرج من التشيع أوله وآخره قالوا أفوى الفوزان ان يعطي أفوى الإمام البهاري عليه رحمة الله فمن قدم أبا بكر وعمر وعثمان وعليا على جميع أصحاب رسول الله صلى الله عليه وآله وسلم ولم يتكلم في الباقين إلا بخير ودعا لهم wani ọ̀rọ̀ tí àfá sọ wípé ẹnikẹ́ni tó bá ti àfá wa Abubakar síwájú tó sì fi àfá wa Umar tó fi tẹ̀lé tó fi àfá wa Usman tó fi tẹ̀lé bákan náà tó fi àfá wa Ali tó fi tẹ̀lé alájẹmí aṣáájú rasulillah sallallahu alaihi wasallam lórí gbogbo àwọn ọ̀gọ̀rọ̀ àwọn sàábà tó kù jẹ́ sàábà òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wàlámi yatakallam fil baqina illa bi khairin wada alahum tó sì jẹ́ wípé kò sọ nǹkankan nípa àwọn tó kù àfi dáadáa ó sì tún bẹ lọ́run ó ń ṣàdúrà fún wọn hadha mazhabu ahli sunnati wal jama'a wọ́n eléyìí òun náà ni mazhab alìsúnnàtí waljama'a khilafan li ṣíà lélẹ̀ tó yàtọ̀ sí mazhab àwọn ṣíà fa alìsúnnàtí waljama'a yuqaddimuna Aba Bakr afáni ẹ̀rí àwọn alìsúnnà waljama'a yuqaddimuna Aba Bakr abubakri òun náà ni nọmbà 1 lọ́dọ̀ wọn lẹ́yìn anábíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam suma umar lẹ́yìn wá gba náà fọ́ umar ọmọ khattab wọ́n tẹ̀lé suma usman lẹ́yìn náà fọ́ usman ọmọ affan àwọn náà tẹ̀lé wọn bákan náà suma aliyan afọ́ ali ọmọ abi talib radiyallahu anhu radiyallahu anhu majma'in kọ́lọ̀n tí ó bá kẹ́ wọn àwọn náà tẹ̀lé wọn wọ́n ní àwọn ṣíà ìtọ́ máa ń sọ ní pé aliyun huwa al-khalifatu ba'da rasuli sallallahu alaihi wa sallam ipe ali òun náà ni khalifa òun náà ni ẹni tí a khilafa islam tó tọ́ sí lẹ́yìn ìgbà tí anabi sallallahu alaihi wa sallam tí a ó ti papòdà tán wa khilafatu thalathati batila ẹ̀rí àwọn khilafa tó kù ipe batila ni ipe kò fẹsẹ̀ múlẹ̀ wàyùkàfìrúnà àbàbákirin wà Umar wọ́n sì ń pè àfáwà abúbákiri àti àfáwà Umar wọ́n ń pè wọ́n ní kèfèrí eléyìí a ti sọ tó pọ̀ ṣáájú ṣáájú ṣáájú nínú ìbánisọ̀rọ̀ wa nípa àwọn ṣíà lónìrànran àti ní gbogbo ẹtúntún eléyìí tí ọ̀rọ̀ wọn ń gbà pẹ̀ka nínú tírà ṣẹ́rù súnà yìí kí ọlọ́run ọba àlejò ọlá tí ó gbà ní ìjọsìn lọ́wọ́ wa kọ́ọ̀lùhù ọ̀rọ̀ tí àáfàá sọ wípé wàlámì yatakallam fil baqin ay albaquna min ashabi rasulillah sallallahu alaihi wa sallam àwọn sọ̀hábà tó kù illa bi khair àfi kó sọ dáadáa nípa wọn wàsánà in alayhi kó sì mọ ròyìn kamatel anuhun ashiya, lélẹ́yìí tó ṣe wípé kò ṣe dákéjì eléyìí tó ń ṣe yìí òun náà ní pé kí ni o kó máa ṣépè fún wọn ẹgẹ́ bí àwọn ṣíyà ẹgẹ́ bí wọ́n ṣe ń ṣépè fún àwọn sọ̀hábà yẹ̀zúnmàhún kàmọ́ yẹ̀fọ àlùbádùn náà tàbí kó máa bẹnu àtẹ́lù wọn ẹgẹ́ bí apá kan nínú àwọn èèyàn bí wọ́n ṣe máa ń ṣe ẹgẹ́ bí àwọn àbíbù mọ́rkaz àwọn yẹn ní ìsìn báyìí àwọn òlímọ̀ àwọn sọ̀hábà èébú àwọn sàábé lẹ́nu àwọn àbínú mọ́ríkàtì yẹn ọlọ́run bá sùhánù wàtàlá bá dámàrà síbi òdòdó ọlọ́run kó jẹ́ gbogbo òdòdó ní òdòdó ó sì lè tẹ̀lé èébú àwọn sàábé lọ́dọ̀ àwọn àbínú mọ́ríkàtì pọ́n kan tọ́rọ ni ọlọ́run bá lè fẹ́ra kó dò láwa eléyìí kìí ṣe ìṣesí tó dáa yẹ̀zúmú bá kọ̀ sọ̀hábà àwọn ìtàkádà ti sọ̀hábà yóò máa sọ aburú yóò máa bẹnu àtẹ́lẹ̀ àwọn sàábé tàbí kó sì máa sọ àìdá nípa wọn máa àti bó tilẹ̀ jẹ́ wípé tí ó jẹ́ ọ̀rọ̀ yẹn náà ni máa sọ àìdá nípa wọn òun náà ní máa sọ dáadáa alwájìbù sàdáàmù aléyìn wàmọ́dúnhùn èyí tó jọ́rọ̀ yẹn òun náà ni kí a máa sọ̀rọ̀ wọn dáadáa kásìmọ̀ ìwọ̀n wà ádámù dúkó ní fi hákìhìn kò tọ́ fún wa ká tọwọ́bọ̀ ọmọlúàbí wọn ká tọwọ́bọ̀ ẹ̀tọ́ wọn wọ̀tọ́kì àti áhàjẹ́ nínú tàbí ká mọ̀ sọ wípé lágbájá òun ló sàtìdè lágbájá òun ló ti gbà tàmẹ̀dò ló ti kíní kan wàlẹ́bí àtàkálà fi sọ ábá ẹ̀rí ẹni tí ń sọ ẹ̀dá nípa àwọn sàádé a ó fi áhàjẹ́ nínú tàbí ìkan nínú wọn yẹ̀kú nínú náà rí tọ́lá eléyìí kò sí èméjì bẹ́ẹ̀ nínú àwọn ẹni ànàdó ń tọ̀hún wà wàyàkúnnù mùkálì fánìláì wà ní ọ̀súnlì yìí bákan náà yóò sì máa jẹ́ ẹni tó kálàfà ọlọ́run àti annabi sallallahu alaihi wasallam fi haqqi sọ̀hábà nípa àwọn sọ̀hábà àdìkúlù fi haqqi sọ̀hábà kéèyàn máa tẹnu bọ àlámọ̀rí àwọn sàábé láàfi afúrọ́dì yálà ẹlẹ́yẹyọ ní o pé ìkọ̀ọ̀kanú wọn wà láti jẹma àti ilẹ̀ àdúfẹ́ tàbí ọ̀gọ̀rọ̀ wọn àfikó sí pé kí ni o dáadáa náà ni a mọ̀ sọ nípa wọn ìmáàlá gómìnà lórí àwọn àdìmúmọ̀ tó kù wọ́n ní àdáyẹrí lórí àwọn àlúmọ̀ sọ́kù asúnmọ̀bátó látòdúrọ̀ abadan asúnmọ̀bátó látòdúrọ̀ abadan máa mọ̀ bálaga alkhairá wà bálaga sadaqat wà bálaga nínà al'amúrẹ̀ ìsìyàn láńtẹ́bùrù da abadan mọ́tàbà sọ̀hábà mọ́tàbà sọ́bà látòdúrọ̀ abadan kò sí ìfẹ́sẹ̀ ìrẹ̀lẹ̀ ní ayé ní ayé òsì téèyàn lè dé mọ́tàbà sọ̀hábà àbúzù ẹ̀ alìmúzàlì aṣáàrì tí ibn hajar mú ọ̀rọ̀ rẹ̀ wá nínú àdìsọ́bà fún tẹ̀lé sí sọ̀hábà nígbà tí ibn hajar sọ̀rọ̀ nípa àwọn sọ̀hábà àti àwọn àtìbáwò sọ̀hábà tó dáwọn tàbí rẹ̀ nínú àwọn tó wà ní mọ́tàbà tàbí nínú àwọn tàbírí ibn hajjar dákọ abu zuwaibi alihuzali ashari anábi sallallahu alaihi wa sallam anábi jáde láyé ìjọba anábi jáde láyé ìjọ náà rí abu zuwaibi alihuzali ashari ọjọ́ náà lójú ọdún náà ẹgbùn tó ti gbogbo orí ànábì wà láti nàbú àdúrákà ogun méjì tàn sọ̀gbọ̀nbọ̀rọ̀ àríwá òkú ànábì ní orí láàmì ìlú a àbúrò ẹgbẹ́ ba ṣáàrì na bá ma nílẹ́nu ànábì máa dáadìká láàmì ìdọ̀rọ̀ sí ẹ̀sọ̀hábà pẹ̀lú tí kò bá ànábì láàmì ìdọ̀rọ̀ kò wọlé sínú súnmọ́bà ó dúó nígbò tàbí kí ó rádọ̀ bí wọ́n láti ní ọmọ ìjìká so mo fi ẹgbẹ́ charles kalẹ̀ mọ̀ wípé kò sí ìfẹ́yẹ̀mẹ̀tẹ̀ ní àyí ó ní láwọ́ àǹfàkọ̀ ahadùkún nígbà ó fún ní zahaba bẹ́ẹ̀ bá nínú tó ti dèédé òkè òòlù ní góòlù mọ́ bálàgbà múdà ààbìyè múdù kan títà àdúrà fi ṣe sọ́lápọ̀ tó fi ṣe sàárà sójú ọ̀rọ̀ náà bá nìdọ́lá góòlù bẹ́ẹ̀ náà ẹ̀rẹ̀ ní múdù sàárè lágbàjúwà lóòtì sí ìlọ ìlàjì múdù yẹn ẹ̀ẹ́lẹ́lẹ́ ìráàtì ìlàjì mútù tó pò ní múlò ìdí kan ìlàjì mútù ìfẹ́ ẹ̀ná ní góòlù tó tẹ̀lé tó fẹ́ mútù rẹ ẹ̀ẹ́lẹ́ bá ládá ìlàjì mútù sàbé ṣe pé àwọn sọ̀hábà abáyẹ ní ìlérò ọ̀gbìn tó àìríyá lálùmúdá àlàmà kàmárọ̀ ọ̀gbìn tó àkíkọ́ sọ̀rọ̀ ìbánikọ́rù

mo yọ́nú sí àfáwà ààrì òun tó látẹ̀yìn ẹ̀rọ̀ bí ààrì ní ápùrù kàlíbà wọ́n bí tó àríyá ọ̀gbàlẹ́gbà ààlẹ́mọ̀ mo yọ́nú sí àfáwà ààrì ní àwòkọ́ṣe tó ṣe é wòkọ́ṣe níbàmú sí ọ̀rọ̀ àdẹ́sì sọ̀rọ̀ láàrin ọ̀sán àti ọjọ́ àríkò ìtumọ̀ ìtumọ̀ ìtumọ̀ ìtumọ̀ ìtumọ̀ kàmọ́rọ̀ bí i tó àti kọ́ sọ̀rọ̀ ìgbàlúgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni mo yọ́nú sí àfọ́ àbúgbọ́n náà kàáfì ẹni tí wọ́n bọ́ okùn náà kú lọ́rùn rẹ̀ ìtumọ̀ àti kú ló bẹ́ẹ̀ni àlàáfì òní òní tó ìtumọ̀ àtíkù tẹ́ẹ̀sì yẹn náà àtíkù náà ni àtíkù òní àtíkù tẹ́ẹ̀sì yẹn náà kàmọ́rọ̀ bí i àti kan sọ̀rọ̀ ìbáyé bọ́ọ̀lù àbúbá kìrì ní wọn àtàlẹ́sọ́lá tó lájọ àdínú bọ́ọ̀lù inú kòtò wọ́n máa rọ́ bí oúnjẹ sọ́dún ní ṣe ìrìnfífí dáàrí àfáàwà òṣùwọ̀n ọmọ àfáàn bí wọ́n ṣe pa nínú ilé kò ṣẹ̀ṣẹ̀ kankan wọ́n ṣe fi sọ́ọ̀rù rẹ̀ wọ́n káàpù ẹ̀ mọ́nú ilé kò kí wá kí jímọ̀ kọ̀ǹdíjáde wá kí ìrùn sọ̀rọ̀ for twenty seven days láwọn kàwárí wọ́n jó jáde afáàdé a rẹ̀ ní ìṣòro kọ́tù lè bí wọ́n ṣe fáwọn bòtò méje ní lórí ó ní sọ ha bá ti rìn ní ojú wa tó náà àwọn tàbí lọ́dọ̀ èmi èmi alùsùn àwòkọ́ ti dáadáa ní gbogbo wọn ṣé mo wá sọ ṣé mo mọ́ ètò tàbí aláwọ̀ àmìlá rọ́fẹ́ ìgbóhùn ọlọ́run tó bá mọ̀ ìpé ní torí ìkankan nífẹ̀ẹ́ àwọn sàábà nínú àkídà alùsùn ọ̀jọ̀má ní pé èèyàn mọ́ ti tàwá súnù pẹ̀lú iṣẹ́ rí ọlọ́run ò bọ́ okun mẹ́kù lọ́rùn nínú torí pé iṣẹ́ rí ni tóbu um ohun iman wà búkútù ohun um nípa kéèyàn ó nífẹ̀ẹ́ àwọn sàábé ìgbàgbọ́ ni kéèyàn ó kórìíra àwọn ìṣesí mọ̀nàbìtì ni tó máa dáadìta pẹ̀lú pé àbúzù ẹni àbúzàlé àṣáàrí ẹgbẹ́ bí àfáwà ibn hajjá alàṣọ́lá ní wọ́n asọ́kùnbàtí fọ́dùnú nínú wọn tààlà ìjẹ́ káàdé ọlá ni látọ̀rọ̀ lọ́wọ́ yìí tí ìmọ̀ ìyẹ̀ṣà ẹni tó bá fẹ́ òní òkú àtúbà àbújá nínú ìlú wọn rà nàbí ayé ọ̀pọ̀ ṣùgbọ́n ọlọ́run bá wò sọ pé wọ́n wà lẹ́ wọn síbẹ̀ àbújá nínú bá ẹ̀jẹ̀ àná nínú wọn ṣùgbọ́n máa dá ìta kò sínú wọn nítorí náà àwọn sàábé kọjá ẹni tí ẹni kó mọ̀ ọ̀bẹ̀nu àtẹ́lú personality wọn gbogbo ẹnikẹ́ni tí wá ṣe bẹ́ẹ̀ kọlọ̀mbà nìtọ́lá kó bá dá òdodo padà sórí àwọn onítọ̀hún kọlọ̀run kó jọ kó sì jẹ́ kí ló fẹ́ kò lè tún bá kó tó láyé فلا يجوز أبدا الدخول في حق الصحابة لا في أفراد ولا في جماعات ولا بخير لما له àwọn sàádé wọ́n ní ọlá tó pọ̀ wọ́n sì ní àwọn àdáyọrí kan tí ó gbogbo nítorí wípé ẹ̀jẹ̀ wọn ni wọ́n fi lọ́gbì ìsìláàmù ní àlọ́yè kìí ṣe omi o ẹ̀jẹ̀ wọn ni wọ́n fi rin omi ìsìláàmù ní àlọ́yè tó wá di wípé ìsìláàmù wá dé lónìí tó wá di wípé lọ́sùn lóṣìí àwọn èèyàn gba islam àwọn èèyàn ṣe islam lọ́sùn lóṣù àwọn èèyàn ṣe islam gbogbo ìgbìyànjú lọ́jọ́ àwọn sàárà tí wọ́n fún àmẹ́rin sọ́lọ́ bá wà ní ààrẹ ọ̀sẹ̀ wọ́n ní sàárà jẹ́ pé lójú ogun mùsùlùmí ni bàbá rẹ̀ mùsùlùmí wọ́n jọ kọjú dà ara ó sì bàbá rẹ̀ lójú ogun ìbẹ̀rẹ̀ dá hádà díì díì ẹ̀sìn ní ẹ̀sìn ní kò sọ̀rọ̀ ọ̀rọ̀ àbíyà ìgbàràpá nìkan ìjà àsọ̀bíyà kò sílẹ̀ ẹ̀sìn ní wọ́n rẹ̀ ìpá àtàbò sọ lọ lójú àkọ́ra onídógún Islam nínú jihad tí mùsùlùmí lè pa àbúrò ẹ̀ sádànù nítorí náà wọ́n ní ọlá púpọ̀ ọlá tí ò sí lé bá mùjábà àti tí wọ́n rí àrẹ́bì lásán káfà láwọn ìfọ́nà ó tó fọ́n lọ́lá dúpẹ́ kò sọ́jọ́ ìgbà tó lórí àwọn ìsọ́lá kan náà fọ́n khairul qurun àfáà ní àwọn ni wọ́n lọ́lá jù mọ́ àwọn sẹ́ńtúrì tuntun wákáyé so wà afdal al-qurun bi shahadati rasulillah sallallahu alaihi wasallam àwọn ní ikọ̀ tí ó lọ́lá jù pẹ̀lú pánẹ́lì sallallahu alaihi sọ wípé khairukum qarni ètò olóore jù òun náà ní òun náà ni àwọn sẹ́ńtúrì tí ó bá mi ló gbà alkọ́nù ní àtìsàlẹ̀ kọ́nù kan 100 years kọ́nù kan 100 years ẹni kọ́nù kan so anábi sallallahu alaihi wa sallam ó sọ ilé alkọ́nù lẹ́dí fi rasul ọgọ́rùn fàwọn mùkálí kúrò òun náà ló lọ́lájú wà lámì ọ̀tàkàlà ń fìlbà kíì kò sì sọ̀rọ̀ nípa àwọn sàbí tó kù láàfin àfúrọ̀ nìyí lẹ́lẹ́yẹyọ ni wà láàfin mọ̀jùmọ́ ìlú ìlà ìfẹ́ tàbí ọ̀gọ̀rọ̀ wọn àfikúsọ dáadáa kọ́ọ̀lùhù ọ̀rọ̀ tí a fáwà imam albarbahari alayhi rahmatullah tí wọ́n sọ ipé pàkọ̀dẹ̀ kárajà mínà tàṣáyò rí awwalihi wa akhirihi ẹni tó bá ti múlà àwọn bàbá báyìí tọ̀ orútọ̀ ó ti jáde kúrò nú ní jẹ́ àtàṣà yóò ó ń tọ̀hún ó ti kúrò nú àwọn ṣíà man qaddama al-khulafa al-arba'ata ala tartibi ẹni tó bá ti àwọn khulafa mẹ́rẹ̀ẹ̀rin síwájú pẹ̀lú bí wọ́n ti tó mi wàásùnà ala baqiyati sọ̀hábà tó sì sọ dáadáa nípa àwọn sọ̀hábà tó kù fahada madhhabu ahli sunnati wa fi al-bara'atu min at wọ́n lè jama'a a sì tún rí ìbọ̀wọ́bọ́sẹ̀ kò ní ìmọ̀ jẹ́ ṣíà ó tún wà bẹ́ẹ̀ ọmọ kọ́ ẹnikẹ́ni tó bá sọ wípé alìmánu kọ́ ló wà ámàlú ń gẹ̀ẹ́sí ìlúwà yá ń fòsó ìgbàgbọ́ ààrùn lẹ́nu ìsẹ́ni gẹ̀ẹ́sí ìlúwà yá ń fòsó ìmọ̀lé ìsìmọ̀lẹ́kù fàkọ̀dé kárájá mínà ìrìjá awwalihi wa akhiri ìrìjọ́ ó sọ̀rọ̀ tán bá ń pín ìjà fún àmì pẹ́ kan kìí ṣe múrújíà ojú kúrò ń bẹ́ àwọn múrújíà àwọn sọ wípé kéèyàn máa ṣe ìsìnà báyìí ìmánì rẹ̀ àti ìmánì màláìkà ìtòǹtì náà ni bẹ́ẹ̀ ìtumọ̀ ìjà ìlú gbogbo ọ̀tẹ́ máa sọ wípé inú ẹni ìgbàgbọ́ ẹni ìjà òkú ọkàn ẹni ìgbàgbọ́ wà ẹ̀ ń ṣe lọ́fún muhammed ẹ̀ ń nẹgẹ́ẹ̀tì ìtẹ́gbẹ́ kò sí sẹ́ẹ̀kù ọkàn nígbà rẹ̀ ìfúnadà ẹ̀ láàrin wọn ẹ̀mí ni kéèyàn ó fọ̀ kéèyàn bá ti fọ ẹ̀mí bẹ́ẹ̀mí bá ti mọ́ kò ní ìdí pé kéèyàn ṣiṣẹ́ kankan so eléyìí ìdìjáwù ni o kọ́lọ̀n kó sọ wa ń bẹ́ o ó dẹ̀ pọ̀ ńlẹ̀ Yorùbá gan jídàn àmọ́ ń kọ́ la salatu khalfa kulli barrin wa fajiri ẹnikẹ́ni tó bá sọ wípé ìgbàláyé wà láti kírun lẹ́yìn gbogbo ẹni tó bá jẹ́ ẹni ire àti òbílẹ̀jẹ́ wàlìjìhádùn máa kulli khalifa àti wípé ìjagun ẹ̀sùn ó wà pẹ̀lú gbogbo ẹni tí máa jẹ́ khalifa wàlámì àrọ̀lùkúrú ìjà ala sultan bisai kò sì rí wípé ẹ̀tọ́ ni kóhun gbógun ti àwọn tí ìjánu àwọn mùsùlùmí ń bẹ lọ́wọ́ wọn pẹ̀lú idà àbí pẹ̀lú ẹnu onígbà ìlú mìíràn sọ wípé owó òbúdà lọ́wọ́ ṣùgbọ́n yóò máa haraka àwọn èèyàn fìlìmọ́sáàjì yóò máa sọ pé káwọn èèyàn lọ jáde kán lọ àwọn ẹni wọn pè ní alukọ àdíyà ibn hajar al-asqalani nínú fatul bari wọ́n ní ashadul khawarij alqaadiyya àwọn tó burú jù náà khawarij náà àwọn àwọn àwọn alqaadiyya àwọn qaadiyya àwọn ò ní jáde ń tiwọn bọ̀ wọ́n máa báwọn èèyàn sọ̀rọ̀ wọ́n máa sensitize àwọn èèyàn wọ́n máa jíńjà wọn wọ́n máa haraka wọn ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ ẹ̀ náà ló máa bí khuruj fọwọ́n máa sharru nas ó ní àwọn èèyàn tó burú jù ó ní ìṣẹ́ntì náà méjèèjì méjèèjì náà ló wọlé tayib ó ní wàlámi yàrá olùkúrújọ́lá sultan bí saif wàdá aláwọ̀ bí sọ́lá ìsì ni wọ́n sàdúrà fún àwọn olórí fàkọ̀dé kárajà mi nǹkan olè àwárìjì àwàlìjì wà áàkiri irúgbẹ́ ń tàn ó ti jáde ó ní ọ̀rọ̀ àwárìjì nípìlẹ̀ àti ní ìbẹ̀rẹ̀ wà ń kọ́ ara ìmọ̀kọ̀dírù kúlù hàmìn Allah ẹni dáadáa rẹ̀ ni àbí ìdàkejì ìdílú mọ́ ń yọṣá ọlọ́wọ́n bá mọ́ sí ẹni tó bá wù yóò sí lọ́nà wọ̀yá di mọ́ ń yọṣá ẹni tó bá sì wù yóò sì fọ̀nà mú ń tọ̀hún pàkọ́dé kárájà mi ń kọ́ ìlú kọ̀dàríyà awwalihi wa akhirihi ó ti jáde kúrò nọ́ra àwọn kọ̀dàríyà níbẹ̀rẹ̀ àti dópin wọ́n wọ́ sọ́hìbù súnnàtì ìyúfẹ́ ń tọ̀hún a mọ̀ sọ wípé oní súnnà ni àfáwà sọ́lá alfọ̀zán nígbà tí wọ́n sàlàyé ọ̀rọ̀ yìí ní ìfọ́síwẹ́wẹ́ wọ́n ní lámà zakara annal murji'ata min usul al-firaq ad-dalla lẹ́yìn ìgbà tí àfáwà al-imam al-barbahari tí wọ́n sàlàyé wípé àwọn murji'a nínú àwọn ikọ̀ ìpìlẹ̀ tó wà ní orí ọ̀nà ànù òun ni wọ́n bayyana mazhaba ahli sunnati ó sàlàyé mọ́jáàbá alùsùnà ìjọmá wà ń dàmù dídùn mọ́sáàbì ipé ìdàkejì mọ́jáàbí wọn ló jẹ́ lẹ́ánà alàsúnnàtí lẹ́ánà alàsúnnàtí ẹwọ ìjà alàsúnnàtà lẹ́ánà alàsúnnàtí àti nìkọlà lẹ́ánà alàsúnnàtí torípé àwọn alùsùnà yàrá ọ̀nà annal ìmánà kọlu wa amal àwọn rí wípé ọ̀rọ̀ ni táàmù sọ lórí ahọ́n wà á mọ́lù ó sì ní ó mú iṣẹ́ lọ́wọ́ wà á ti kọ́ ó sì ní àdìsọ́kàn náà lọ́wọ́ wà á náà wúyẹ̀ sídìí ọ̀yá nkù àti pé ìmáàni máa ń lé ó sì máa ń dínkù ó máa ń lọ òkè ó sì máa ń lọ sílẹ̀ mọ̀rọ́tìbì ìmọ̀ lọ́dọ̀ àmàláìkà tí lékún ìṣe ìdíkù torí pé wọ́n ìṣẹ́ lọ́wọ́ ìyapa àti ọlọ́run kò sí nínú ìyá àmàláìkà láyà sílẹ̀ lọ́wọ́ àmà àwọn ọ̀hún wà ìfà nínú ọba ìgbàlù bí nọ́ọ̀sì Qur'an nọ́ọ̀sì subhanahu wa ta'ala àmàláìkà ìmọ̀ ni ojú kan lọ́wọ́ ó ti láyà sí yankus ìmánì wọn máa ń lọ sókè mọ́nà àwọn ọlọ́mọdọ̀dọ̀ lọ ó máa ń lọ òkè ó máa ń lọ òkè ó máa ń lọ òkè ó máa ń lọ òkè àwọn èèyàn táwọn ìsáànà bí yẹ̀zíd ọ̀yàmùs yẹ̀zíd ọ̀yàmùs yóò máa ní kìtàbí láàyè wọ̀súnmẹ̀ tẹ̀rọ sórí láì sọ́lá àlùfọ́lá ẹgbẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí bó ṣe fi rẹ̀ nínú tíra ọlọ́run ọba àti súnà àlùfọ́ sọ́lá àlùfọ́lá bí kìláàfì mọ́tàbí lè mọ̀jíà alẹ́dínà yàrá òun àmì àmì aláìsà dáàfì láǹfì àkíkọ́tì ìmáì yàtọ̀ sí ọ̀rọ̀ àwọn mọ́jẹ́ àbí àwọn móríjì àkọsọ wípé in ti ń jẹ́ iṣẹ́ kò kó sínú

ومن قال الصلاة خلف كل بر وفاجر هذا تعريف من فرقة الخوارج ọ̀rọ̀ yìí ìbọwọ́bọ́sẹ̀ ló jẹ́ kúrò nínú àfírkọ̀ àwọn khawarij ìhánàwò dákàrọ̀ ìfírọ̀kọ̀ àrbà torí tẹ́ àfá àdárúkọ fíwákù mẹ́rin famani iltazama famani famani iltazama kìí ṣe famini فمن التزم بالسمع والطاعة نعم يولي عن المسلمين ده correct إذا فمن الفمن نون يتبعكشون ده correct so فمن التزم بالسمع والطاعة ẹnikẹ́ni tó bá dúró lórí pé ó gbọ́ ó sì tẹ̀lé fún tani wàlíjò amúrí mùsùlùmí olórí àwọn mùsùlùmí ẹni tí jánà mùsùlùmí bẹ lọ́wọ́ rẹ̀ wà ya kúrújà lè yìí bí sábàbí kò sì ṣe kùrúj torí pé olórí ẹ̀ ṣe àṣìṣe kan tí àṣìṣe ẹ̀ kò dẹ̀kí ṣe pé ó sọ̀rọ̀ ìdí kékeré àwọn àfihàtí tàbí ó kó sínú ẹ̀ṣẹ̀ kan tí ẹ̀ṣẹ̀ yìí kìí ṣe kúfúrú fàádà madhhab al-sunnah wal jamā'ah eléyìí ni madhhab al-sunnah tí ìjánu àwọn mùsùlùmí bá ń bẹ ní ọwọ́ wọn wal jihadu ma'ahum fi sabilillah tó bá kéde okun ẹ̀sìn kájà pẹ̀lú wọn wàdùn àwọn ìlànà bí sọ́lá láti mọ̀ ẹgbẹ́ lọ́wọ́ fún wọn kọ́lọ̀ fún fún ṣe kùn bẹ́ hádà mọ́gà bá alùsùnà sọ̀rọ̀ jama'a ilé ìmọ́gà bá alùsùnà jama'a máa wù láti làm pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ lórí àwọn mùsùlùmí ومن خالف في شيء من ذلك فعنده نزعة من نزعة آل الضلال ẹnikẹ́ni tó bá tako ìkan náà nǹkan tí a sọ kalẹ̀ ilẹ̀ ó ń bẹ nínú rẹ̀ ìgégérù kan nínú àwọn ìgégérù àwọn ẹni àánú ìpín kan nínú àwọn ìṣesí tí a fi máa ń dá àwọn ẹni àánú mọ́ ní nazaki khawarij àwọn khawarij ìṣesí wọn ni wal jihadu máa kún lè khalifa ìlà amara bil jihad fáìlì tuntun fankin tí àwọn àkàlífà wọn gbọ́ra láti pè ní tán sí ní ìjì ó yá jáàdìyá anábi ní fankin ẹmọ wẹ́ ìwò ẹ̀tẹ̀lẹ̀ wọn straight fàhánà wọn wájú ilé ìní ọ̀ràn yẹn asámù rọ̀tọ́ à ká gbọ́ ká tẹ̀lé wàlùjìháàdù máa wọn kásò jáde pẹ̀lú wọn wà ádámù kúrò jàlẹ̀ kámọ́sì jáde pẹ̀lú wọn kámọ́ jáde lé wọn lórí bíkítà pẹ̀lú tó ká bá wọn jà kámọ́ tẹ́fọ́n kọwàrí gẹ́gẹ́ bí àwọn kọwàrí ṣe mọ́ ṣe fàhádà mọ́sàbọ̀ alìsúnmọ̀tún jama'a ilé mọ́sàbọ̀ alìsúnmọ̀tún jama'a fi wùláàtì umúrù nípa àwọn tí ìdánù mùsùlùmí bẹ̀rẹ̀ wọn عكس ما تقوله الخوارج والمعتزلة إليه إذا قيل بعض الخوارج من صلي أتوا المعتزلة قالوا ọ̀rọ̀ tó àfáà sọ wípé wàmán kọ́ọ̀lá àmàkọ́ọ̀dínú kúlù ha nùlá ẹnikẹ́ni tó wáṣọ wípé tọ̀ gbogbo ìdìbò gbogbo kádàrà gbogbo látọ̀dọ̀ náà wọ́n bá subhanahu wa ta'ala ni kúlù ṣe ní ìyá àdúsù fàwọ́ fi ní kọ́dàlí ní kọ́dàlílà gbogbo tó bá bẹ̀rẹ̀ láyé òzànù kádàrà ọlọ́run ọlọ́run sí wọ́n máa ṣe ọ̀pọ̀ ìyapa àti ọlọ́run àti tẹ̀lé ọlọ́run sí pẹ́sìrì àwọn òun wà sáyé ní gbogbo ti Mùsá ní gbogbo ti dìtàrà ọlọ́run ọlọ́run sí ọlọ́run sí yẹn ló jẹ́ pé àfáà bá fẹ́ àrùjọ yìí ọlẹ́run pọ̀ tó bá nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ àpáàdé kan sọ bẹ́ẹ̀ pàtó ń kàtàdúráìsì àwọn alẹ́ọ̀dùwárì fi dùà alẹ́ọ̀dùwárì fi dùà ìkọjá àlà nínú ìmọ̀ ọ̀bẹ̀ náà ìtayọ àlà nínú ìmọ̀ ọ̀bẹ̀ náà òun náà ní kí èèyàn mọ́ ọ̀bẹ̀ náà ọba àlejọ́lá lórí àwọn àlàámọ̀ tó jẹ́ màṣú ìjọ ọ̀gá ìlọ́mọ àgbàfọ́rọ̀ wọ̀nyí قال يغفر لفرعون اللهم يغفر لفرعون lóòrùn rẹ̀ pọ̀ ìkẹ́ rẹ̀ pọ̀ ọmọ oníkẹ́ náà ó sàbójì gbogbo àwọn sàbójì ìgbàlù hádà nàkúù kọláàsì ó ti wá ó ti lọ ẹ̀rùn kò sí tọ́lọ̀ ìrìnṣẹ́ àbúlà àbí nínú wọn sí àwọn ọlọ́run tó tọ́gbà kí ọlọ́run sọ pé ó mọ́ lọ́nà ìjọ بحجه سبحانه وتعالى déédé ọlọ́run tó fi báàlù àmọ́lá ọdún bá ọdún àbìlí déédé ọlọ́run tọ́lọ́run fi báàlù ọlọ́run tó inú náà ló ṣe nínú inú náà ní ọwọ́ àwọn àfáà olùmọ̀ wọ́n ní nínú ẹ̀ ní sáàtì lórí tó kò ààrùn àtọ̀rọ̀ ọlọ́run bá ti wá nílẹ̀ ìgbà tó lọ́wọ́ bá rí wá pẹ̀lú sábà ti yáda àbìlí náà ní ọ̀sán ṣé ẹ̀rọ pé áyà yìí nítorí pé àrùn ńlá àbí ti fún káyà yóò kàlẹ̀ náà tẹ́wọ̀ pé àbúlà ìjọba ó gbọ́ tí wọ́n ká àyẹ̀ ti létí wáyìí tí ò fún wa padà lọ bá lórí pé rẹ̀ ọlọ́run bá tẹ́ àkàrà ló yá fi jẹ́ nínú ìsinmi lẹ́nu òkè à tí wọ́n tó ti lọ bá lórí pé ó yá ànábì ṣe bí ọlọ́run bá tẹ́ tẹ́ tó yá mo fẹ́ gba ṣàádà òun ní ìgbà nínú àwọn ẹ̀rí táwọn àpáàtò rẹ̀ pé Kùránì kalamullah yútùlá àlẹ́yìn wọ́n kàá fún náà tó fi sára rẹ̀ gbọ́ tabbat yada abin lahi wa tabba ma adna an min ma hasal fa aslana wa la tanhab amra atu hamala al hadab fi jilha hadab o gba so inú ìwádìí da dawa Òdùwárù lè dùá, àlùkòdùwárù tó dùá, oníṣẹ́ ẹgbẹ́ ọ̀bẹ lọ́wọ́ fún àwọn tí ṣe ń pé àlámọ̀ ìwọ̀n màṣù. Àbá àkọ́kọ́ tó rà kan, ó ní rìjálù wà nìsáàrù, mo bá ṣàrú nàbì náà. An sọ̀rọ̀ lọ́wọ́ ìlú Kùránù, rìjálù wà nìsáàrù, ọkùnrin àjọ́gbẹ̀rẹ̀, mo bá ṣàrú nàbì náà. Wọ́n ti fún wọn nínú ìbànújẹ́ torí ẹ̀ lórí ìdùnnú wọ́n ti fún wọn wípé ni wọ̀ wọ́n tó kú náà láàrín náà kò nínú náà

kódà láwọn àṣùbájọ́ àmọ́ gbà ipi ọlọ́wọ̀ dúnmọ́tù kọ́kùrì mọ́jì omú mi ṣe kò sẹ́ni yorùbá ní ní ìdúwà ní ìdúwà dúnmọ́tù kọ́kùrì náà sí ọdúnmọ́tù kọ́kùrì tó sí ẹ̀yìn kẹlẹ̀ òrùn dúnmọ́tù kọ́kùrì pé sàárẹ̀ òkun tuntun máa ń yàn ó wá lè fi ẹ̀sìn àwọn ọlọ́bọ̀ pé sàárẹ̀ òkun tuntun máa ń yàn àyọ̀ anábì ní láwọn ẹ̀dà ní nílà áhádó lànàjà ní ìrìn àtàrí ní mọ̀ àrùn sẹ́nì kẹ́kọ́ bá ńlá kó olùdó mọ́tò kọ́mọ́ à tàbí ìsáàdùn mọ̀ àrùn ó ní ìbálà fún bẹ̀rẹ̀

àwọn pè ó kópa ọlọ́run ló wá jẹun pẹ̀lú ọlọ́run tí ọba ti lẹ́bọ lẹ́rù lélẹ̀ tí ó rẹ̀ sí ẹ̀rù kúrò àmà pé ìyẹn lè kí òun sókù láà tó yẹn fi sí iṣẹ́ mùsùlùmí tó bá jọ pé ọjọ́ ìgbà kàánà kò ní sí lára mùsùlùmí ọlọ́run bá ní wọn tẹ̀sí ìyá ọmọ àjọ mùsùlùmí tó súrà fìyà sí ẹni ọ̀daràn ìyẹn lẹ́wọ̀n ẹ̀kú ọ̀bẹ̀rẹ̀ wọ́n fẹ́ tó ara òṣèlú lára ayé ló ti dàrú kò dàrú adéwálé àyíbà ọlọ́dún pátápátá sí Islam mo ka ìtàjú rẹ̀ kan nígbà tó ti fi ó tún lọ sí ìlú church Christian ó umura tó ń lọ ní 2010 ó lọ sí Christian confam Christian ó lọ sí ìlú yóò nígbà náà oníbọn ohun ò lè sọ jáde tó ní pé àwọn fáǹsì òun mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ òun pé ó máa fẹ́ ti bísínẹ́sì òun now the question now is níbi tó fi pàwá fún ẹ tẹ́lì bá jáde lára rẹ̀ kó láti lè dìbò ní kí o sí lá àìsàn kan ní ìbò ní ó ti kí o sí lá náà inú sàábà nínú haram ló ti kí o sí lá ìbò ní ó ti fi iṣẹ́ iṣẹ́ iṣẹ́ àti ní ó ti di àlùkò kò ti tọ́ ọ̀lẹ̀ ọlọ́gbọ̀n àti àwọn ìṣẹ́ ọlọ́gbọ̀n tó yẹ náà ẹ sọ̀rọ̀ àwọn tẹ̀fẹ̀ ní ó ti dé torí pé ní ó sọ pé òun ti fi kiri yó mú ká olóòtú kírísítẹ́ẹ̀sì àtàkùsọ́nà tẹ̀ pẹ̀lú ẹ̀rù ń bà wọn pé òun báyà pé bísínẹ́sì òun ó súnmọ́ mú lánàá táwọn mùsùlùmí ìbámu pé òun ti di kírísítẹ́ẹ̀sì wọn níra àwo ẹlẹ́yìn mùsùlùmí pè ẹ̀yìn ẹ̀rọ àwọn ìlànà àwọn olómi sọ́lọ́sọ́lámù so ní ẹni ẹni ti dẹ̀rọ pé àlékún ìrìsọ́ ìdàgbàgbà mùsùlùmí ní àkúrà kàábà lọ́rọ̀ kúrúkúrà ṣùgbẹ́ẹ̀sì gan lókè òtí bá ṣùgbọ́n tó ní pé àwọn ọmọ kọ̀ọ̀kọ̀ so ẹgbẹ́ ìgbà ìgbà ìgbà wọ́n lè tó tún jọ sí ìdè àlékún ìrìsọ́ tí ó bá jẹ́ ọmọkan tó ṣe sílẹ̀ tó ń mọ́ mo bá jẹ́ ọmọ tó ṣe aláàsì wọn bá sí ẹ̀yáwó ìyá ìjì ẹ̀yẹlẹ́nu ọlọ́run pé èyí ká mọ́ ọmọ sọ́mọ kan àwọn. àwọn fèrèfèrè tí wọ́n sì kú sínú kúfùrù wọ́n dá ó sọ wípé kọ́nà ọ̀bàdìgbọ́láwó dáhùn padà sí ayé ó sọ̀rọ̀ ọ̀rọ̀ sí rẹ̀ kó tán ọ̀pọ̀lá kan ọlọ́run wà láwọn ìtú làájú ìmọ̀lòwò ayé ìlọ́wó lẹ́kàjù ọlọ́run tá a bá táwọn padà sáyé tá a bá táwọn padà sáyé kúfùrù yẹn náà ni wọ́n mọ̀ ṣe lọ ìrọ́ ni wọ́n ní ṣe dáadáa pẹ̀lú tí wọ́n ti ní òdodo ìyẹn ló fà á tó jẹ́ pé àwọn àfáà láti ìdá wọ́n ní Allahu subhanahu wa ta'ala ya'lamu ma kana wa ma lam yakun kaifa kaifa yakunu law kana ajẹ́ ìtòlẹ̀ Allahu subhanahu wa ta'ala الله سبحانه وتعالى يعلم ما كان wà mọ́ yàkúnù wà mọ́ lámúyàkún láó kánà káífà yàkúnù kí ní ilẹ̀ pẹ̀lú Allah subhanahu wa ta'ala ya'lamu ma kana wà mọ́ yàkúnù wà mọ́ lámúyàkún láó kánà káífà yàmí nínú àwọn ẹ̀rí ohun yáyà mú wáyé táwọn afá fi ṣe kọjá ọlọ́run gbáàlámù mọ́ kánà ọlọ́run bá mọ nǹkan tí ó lọ mọ́mọ̀dọ́ wà mọ́ yàkú in tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run tó bá ṣẹlẹ̀ yá lánù kẹfà yàkù ọlọ́mọ bí ó ti rí lápèjúwe ọmọ kékeré obìnrin kan ó jáde láyé ní ọmọ ọdún méjì ó jáde láyé lọ́sọ̀dọ̀ náà tí ọmọ yẹn ò bá jáde láyé ọlọ́run mọ dé ìṣẹ̀lẹ̀ ọmọ ìbáṣẹ̀ nìka kò clear tọ́mọ yẹn ò bá jáde láyé ọlọ́run ọba sùhánù mọ̀tàánà ó mọ dé ìṣẹ́ ọjọ́ tọ́mọ yẹn ìbá ṣe ìyàwó ó mọ déèkì lọ́dún bá ń jáde yunifásitì ó mọ déèkì lọ́dún bá ń gba pòfẹ́sọ̀ gbogbo ní ẹ̀ ń gbà ní ayé ló fi jáde gbogbo ẹ̀ náà lórí dàkejì tí nǹkan bá tẹ̀lẹ̀ sí yẹn àwọn àfóònùmọ̀ sàfihàn ìwọ́n sọ nípa ẹ̀sẹ̀ sùúrù ẹ̀sẹ̀ ìfìsà tọ́lọ̀ bá ti dàkejì ilé ẹ̀ wà rí lánàá àbáwọn olùsọ rẹ̀ ẹni tọ́wọ̀ ẹ̀dá ìdáyé lápùjú rẹ̀ àríkà ẹ̀sẹ̀ sùúrù tọ́lọ̀ bá ti dàkejì ilé ẹ̀ wà rí lánàá ìyẹn ni pé الله سبحانه وتعالى يعلم ما كان وما يكون وما لم يكن لو كان كيف يكون Ọlọ́run ni wọ́n bá ti tọ́lá pàwọn fẹ́ pàràpáyé lẹ́gbà tí wọ́n ti rígi náà tán Ọlọ́run táà bá láwùjú ẹ̀nà ẹgbẹ́rún náà ní sọ ẹ̀nà ìgbà ilá àwọn ìjẹ́ ẹ̀nà ẹ̀sẹ̀ náà rèé ọmọ àdìjọ́nà náà fẹ́ bá dáwọn padà sí ayé iṣẹ́ àdìjọ́nà náà ni wọ́n mọ̀ sí lọ ló fi jẹ́ pé tíyàn bá lo aráwọ̀ tàbí jẹ́ pé ọdún mẹ́fà pẹ̀lú ni wọ́n fi lọ́nà muslim títí ya tàbí àdúgbò tó tó bọ́ọ̀dún tàbí títí ya ìjọ tí wọ́n kú àlàáṣọ́ wọn bá kí ni tọ̀ káàmù òkú nígbà tí yà nínú kúfúrù olù sísì àkínú ìmọ̀ ó ti wá lẹ́gbẹ́ káàkì tó fi tẹ́lọ̀ ń tu sísì ẹ̀lọ bẹ́ẹ̀ ni hádà fọ́tún bọ́ ní sísì rẹ̀ mọ́ bèèrè hikman àti rita ti bẹ̀ níjẹ sísì àkójọmọ̀ àjọ́nà ó sì kú ní mùsùlùmí báyìí ní sàbẹ́ ó sì àjọ́nà àlàtún kì yóò máa bẹ̀rẹ̀ lọ bèèrè tọ́ ẹni tó lọ táàkì àdúgbò ìmọ̀ náà ó sì láì ní ìdáyé ó wá kàmọ́ sọ̀rọ̀ ó ti fi yó ọdún mẹ́fà ó sì fi láti ìdíyà inú ló wà inú ọ̀nà bìnà àbújá mọ́lá gbogbo ìgbàgbọ́ ìmọ̀ tó ní ẹ kúfù tẹ́kí ni ó ti àbádà ìmọ̀ nìyẹn inú náà nílọ kì í wá ṣe wípé ìtumọ̀ rẹ̀ wípé ọdún mẹ́ta ni ó lò ní ìlú náà yọ́ mọ̀ fẹ́fẹ́ lọ gbèrè torí pé tí bá ń bẹ ní ayé náà tó bá jẹ́ pé yóò padà gba Islam padà yóò padà tún Islam padà yóò padà sílẹ̀ tó tó mú yóò padà sílẹ̀ tó tó so nígbà tó ti bá lọ́wọ́ yóò ti bá lọ bó ń bẹ láyé fún one million year ìjẹ́ fífún ẹni bẹ́ẹ̀ náà láyé wá ní ilé ìyá ìṣẹ́gbẹ́ òṣèlú ìṣàkíyàn so gbogbo àwọn nǹkan wọ̀nyí fọ́nà ọba fọ́nà ọba ó mọ̀ sí o òkódà gbogbo harakáàtì rẹ sakanẹ́ẹ̀tì rẹ gbogbo ìṣọ̀lá kọlẹ̀ ó ti yé bó ṣe fọwọ́ nu ojú yẹn tó fẹ́ jú yẹn tó jókòó yẹn tó fọwọ́ lẹ́ràn yẹn tó rẹ́rìn músẹ́ tó múlò ọwọ́ ọ̀hún yẹn tó ṣe ìlà dáadáa tó ṣe tẹ̀lé dáadáa tó ṣe tẹ̀lé dáadáa gbogbo ẹ̀ kò ọlọ́run fẹ́ o ọlọ́run fẹ́ o yàtọ̀ yóò wọ́n lẹ́nu kan ti sùn náà wọ́n bẹ́ẹ̀ nà mẹ́ta wọ́n bẹ́ẹ̀ nà ẹ̀mọ́ nà mẹ́ta olùkóso náà kọ́ lẹ́yìn máa ti sùn bẹ́ẹ̀ ó wà láàbà ìlọ sí àálì ìlú àálì yìí ìsinika ó wà náà kọ́lá àti yẹn ọgbọ̀n ti kọ́ ọlọ́run ti kọ́ jẹ ẹ̀fà ọgọ́rùn-ún olóòjẹ́ pé àwọn lẹ́rìí kankan ọ̀rọ̀ wọn ò sí ó ti wọ́ta pẹ̀lú tó lọ pé ọlọ́run ló rà jìbára pé kán lọ sí orí ọ́sìá 101 orí jìdì ẹni kan fẹ́ tó bá tí wípé ẹsẹ àrùtù ara ní sí hálákà

ó ń sì ní wọ̀sàtúyà kò sí búlúù kò sí ìfrọ́ kò sí tẹ̀lé kò sí ìfrọ́ kò sí tẹ̀lé ní ìwọ̀ntúnwọ̀sí mọ́nájú ọ̀dápọ̀ ẹ̀tọ́ ọ̀bá fi lè mọ́nájú sáàmù tọ́lọ̀ fi tẹ̀ tó sì gbọ́yẹ́ mílẹ̀ ìdáyẹ̀ ìdáyẹ̀ fọwọ́ ìwọ́pàá nínú ìdáyẹ̀ ọlọ́run bá sùhánà wọ̀ dáálá ó ti fi irúfẹ́ onítọ̀run á ọlọ́mọ ti fi ó ti fi onítọ̀run ó ti fi ṣe kò gbé orí tó pọ̀ fi dúdí àwọn dára fún ẹ̀rọ ṣàmù láyé ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ bí àmì onítorí náà kámọ́ kámọ́ kámọ́ kámọ́ kámọ́ kẹsẹ̀ wá mọ́ mì lórí mọ́nà àti tó tọ́ta wà yìí abẹ́lẹ́ ọba sùhánà wọ̀ dáálá kó sì àlékún ìdáyà rẹ̀ lè wà lórí o àfáwa ni كل شيء يحدث فهو من قدر الله الكفر والإيمان والمعصية والطاعة والفقر والغنى لقد علموا قدس قدس gbogbo ẹ̀kọ́ kọ́dára tó bá jẹ́ ní sí ọlọ́run wa subhanahu wa ta'ala kò kọ́dára gbogbo ẹ̀rí àwọn ilẹ̀ tó àti wọ́n mọ́ sí ògbó owó ẹgbẹ́ kan bọ́n àjẹ́lẹ̀ dìde wọn ní para lówó ẹ̀mọ́ ọlọ́run ti fọ́ lówó ẹ̀mọ́ náà aláàrùn lọ ògbó rẹ̀ fún wọn ọlọ́run ti kọ́ pé owó lówó ni tó bá fi sùúrù náà ló padà lówó ẹ̀ wọ́n máa kàlá àìsí sùúrù yẹ wọ́n lọ gbà á lọ́nà àárọ̀ àdìsọ àfáàwà àbúrò wọn máa dá ìdí tí àfáàwà tí ó kọ ilé àti àìyá tí owó hátàlù wọn mẹ ṣé ìpamọ́sílẹ̀ àgbáyé wọ́n ní àdìsọ ìpínlẹ̀ àdìsọ náà النبي صلى الله عليه وسلم النبي إن جبريل ألقى في روحي أنه لن تخرج نفس من الدنيا حتى يستثمر رزقه فمن استثمر رزقه فلا يطلبه بالمعاصي فإن رزق الله لا يطلب بالمعاصي النبي صلى الله عليه وسلم قال إن جبريل ملك جبريل علقى في روعي أفتي سنو أمين سنو كان pèsè mọ́ sọ́gájì wípé agbẹ̀mọ́sà ìdíkéjì nínú ẹ̀yìn pẹ̀lú ìkẹ́ lẹ́rù tọ́kùnrin jàmílẹ̀ ìpínlẹ̀ kò ní jáde kúrò láyé hátà àjẹsẹ́sìnlá ń sùn títí tí n tí ó jẹ́ òbí tán ọ̀wọ́n tí n tó ìwọ́n bá jẹ tí ó bá jẹ ìtàn èyí ní kú ó ti mọ́ gbogbo ayé ọ̀lẹ́yìn ní kú kọ́yìn ìbọn fún ìrìn ní kú gan kò sí nǹkan tó máa tẹ̀lé pé ọlọ́run ó dá ẹ̀mí ẹ̀ padà agbáwọn ẹ̀rọ agbóyè rọrùn táwọn ló ti gbìyànjú ológun wọ́n sì ní rọrùn ó sì dàpẹ́ ṣùgbọ́n bàbá náà sọ wípé àsìkò rẹ̀ ò tí ìtò tí ó kù àti pé ọlọ́run bá ní máa ń pààyàn ẹnì kẹsàn-án pààyàn tí ó bẹ̀rẹ̀ ìgbà táwọn olùyẹn lọ sọ́dún wọn lọ atẹ́gùn fẹ́ sí àfáà náà atẹ́gùn fẹ́ sí àfáà náà àfáà náà sì ti padà di alẹ́ tí mo sọ̀rọ̀ àyàtàlá sí náà kó làbá àwọn ọmọ ọmọ ọmọ bẹ́ẹ̀ nítorí wípé ọ̀rọ̀ tí àgbẹ̀bí sọ́mọ náà lọ sí àlọ́bí sọ̀rọ̀ òdodo ló lọ́wọ́ àgbẹ̀bí òdodo sọ̀rọ̀ náà wà sánà ọ̀tá ó ní káta ìsẹ̀kúnlá lọ́sọ̀ èyí tí ó jẹ tí ó fi tán tí ọ̀bà tán ìlú jáde láyé aṣọ tó wọ̀ tí ọ̀bà tán ìlú jáde láyé ọ̀rọ̀ tó sọ tí ọ̀bà tán ìlú jáde láyé kọ́kọ́ bàjẹ́ ẹnì kankan òdodo tó ẹni kẹfọ́ nípa ìgbẹ́dẹ́ láwùsọ bàrà kọ́ọ̀tì làwọn ẹ̀ka ìfọ̀kùsù láwùsọ bàrà kọ́ọ̀tì làwọn ẹ̀ka ìfọ̀kùsù ẹni tó sẹ́kọ̀ọ́ tó nípa ẹ̀fà tẹ̀lé tí ó bá ní ìfọ̀ ẹ̀rọ kẹfọ́ yìí ni tó bá ti sùn díẹ̀ lórí pé mọ́láfin ó tó wà tó wà nínú ilẹ̀ lọ. àbúrò bá lè ní kádàrà tó dí ẹsẹ̀ ọmọ àmẹ́lẹ́ńtọ̀ tàmọ́lẹ́ ìṣẹ́fọ́ àdúgbò ẹ̀ ìrètí wọn ké ilé eh, àwọn ọ̀rẹ́ mi àwọn fẹ́ sí abẹ́lẹ́ primary school abẹ́lẹ́ elementary school abẹ́lẹ́ graduate ẹnìkan ti lọ́tò ẹnìkan ti kọ́lá rẹ̀ ẹnìkan ti nìkan ìbéèkì tí wọ́n fi jọ kẹ̀kẹ́ náà tó dára àwọn tó dára wọ́n lè náà wá kọ́kọ́ náà wọ̀ lára àwọn ìjọ wọ́n lè máa wá kọ́kọ́ kan kan lára ibi ká àwọn ọmọ kan náà àwọn kan náà àwọn kan náà wọ́n lè máa wá kọ́kọ́ náà bọ̀ kádàrà àwọn ọ̀dọ́ra ìtọ́lá ó pè mú kálukú kó sọ̀tọ̀ aláìsọ́lá àtọ́lá ṣe fáwọn ìfẹ́fọ́ àìsàn ẹbí tí ẹ bá tó tó sló àìsàn tí ẹ sló àti là ó tiraka láti là wà lọ́ra lọ́ra lọ́ra lọ́ra àmọ́bí ní bọ́lá ẹ̀dùn ìlú máa kó mọ̀ wà pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọ́n tó tó sáájú kò ní kí ọmọ ti yàwó àdìsí ìrìnà láti fún yàwó àdéhùn tó ń gbé ọlọ́dún ìyàwó ìgbà tó fún un fàlàrẹ̀ olóògbò ìmọ̀. ẹ má wá ọ̀rọ̀ ọlọ́run pẹ̀lú ẹ̀ṣẹ̀ ẹ má wá ọ̀rọ̀ ọlọ́run bá pẹ̀lú ẹ̀ṣẹ̀ wait for your time bèrè lọ́wọ́ bàbá rẹ̀ pé ilé tán ẹ̀ gbé yẹn was he nígbà tí a bá rẹ̀ rẹ̀ lẹ́yìn Adìgbọ́n mi jẹ́ ìdí àsọ̀mọ́ sí sí ìyá àsọ̀mọ́ sí ìkọlé ìlànàlò fàrọ́ àmúgbé iná táwọn ìgbòkó ìlú ìlànà orí ọlọ́run muhammad orí nítorí náà ọlọ́run ní ṣùgbọ́n bá bá nípa ìmọ̀ ọ̀rọ̀ ọlọ́run orí ọlọ́run wọ́n ní fi ẹ̀ṣẹ̀ ń bá àwọn òun ìfẹ́ṣẹ̀ wọn without one one bread, and if you do not do so, then you do what I do. We send men in line. It's not said. Ìyá rẹ̀ ń gbé. Sàrí lànà ní pé ó wọ́n máa ṣe. Tí bàbá ìbá tó wá ń lọ láti high school yóò rìn dé Dọ́sán Mania yóò àlọ́ sí Túta. Tí bá ti lọ, yóò lè mọ́ ní. tó bá ti wá ń lọ bí àwọn sọ pé ten ten ten ten million dollars ten ten million dollars five hundred million pounds dollar fifteen million dollar pounds. Èyí táwọn àjànú sọ fún wípé wọ́n máa dúwá fún ìyẹn tí òògùn owó tó tó tó bá ń rí. Ṣùgbọ́n tó ní fọ́nà ọba Subhanahu wa ta'ala sọ yìí àwọn òun lè ní jù báyìí mọ́dára rẹ̀ láàmú ọ̀gbọ́ olúwọ́ wọ̀sọ́rọ̀ nípa ìtàn sọ́rọ̀ nípa ìtàn ó di ààbọ̀ èèyàn tẹ́wọ̀ lẹ́sù sí ìwá ààbọ̀ ẹgbẹ́wò pé èèyàn èèyàn ní nínú ìrísí ṣùgbáwọ̀ tẹ́ ذلك البر صار نصفا إنسان So mi ìgbọ́n láì wọlé ṣe gbọ́dá tó ń sọ ìpòlára ní ìgbòmìnà. o ó fẹ́ sáré kọjá ibi tí wọ́n sọ wípé so ó o tẹ nínú wọn. Ó kàn lè dé nínú wọn. Nítorí náà, ká ṣe sùúrù, ká mọ gbégbèsè ayé wa níbàámu sí bí ọlọ́run ọba subhanahu wa ta'ala bó bá ṣe pìpíà rẹ̀ lẹ̀ fún wa ká sì gbìyànjú láti ní atọ́ni sọ́nà nínú àwọn olùmọ̀ tí wọ́n ti ní ìrísí tó ju ti wa lọ orí haúsá sọ wípé ibi tí àgbàlagbà rí lórí ìjòkó orí haúsá ni ìṣòro ìgbà ni orí sí ìgbà wọn ìdábàdà bàbá torí lórí ìjòkó tó jókòó sọ́ẹ̀ tọ́mọ kékeré bá gorí ibi ìrókò kò ní rí ìgbà náà lọ sọ pé bọ́mọdé bá ní kéré kan bí àgbà òní ìlú kéré kan bí àgbà nítorí náà nítorí tọ́lọ́ ọba sùpáàlù wọ̀sáàlá kágbàgbọ̀ ní kọ́dà rèé kágbàgbọ̀ ní kọ́dà àgbọ̀yé ìwọ́n tó fún pọ́tìrì bẹ̀rún flag ó fi ìtọ́ sí tọ́lẹ̀tì kí ló dé sí tọ́lẹ̀tì ibi tó kù tọ́lẹ̀tì ẹ̀ kí ló dé sí sáìsì ẹ̀ bó ṣe tó dín ẹ̀ tí ó dàbí bẹ̀rún rúùmù rẹ̀ òbí à ibi tó kù tọ́lẹ̀tì bedroom kò dàbí sitting room kí ló fà lè hikma àbí lè hikma tán lọ́lẹ̀ wọ́n mẹ́lẹ̀ ká ah, ìdí ìṣe sí ẹ̀yẹ́ tí wọ́n rí fífún kọ́ nù máa pẹ̀lú ìdọ́pẹ̀ sí mẹ́ sọ́ kò sí kò lè jáde kí ló dé sí sọ́lẹ̀tì lọ fi tóbi ilẹ̀ lù kí ló dé sí kòrò fi tóbi bí ìwé tí ó rù kí ló fà lè hikma torí ọgbọ́n kan torí ẹ̀kọ́ kan tí ń bẹ̀rẹ̀ òun náà ní kékeré pé ibi kìí ṣe ìdílé sí àbẹ́wò ó di so fẹ́ bá lọ sáwọn àwọn foreign issues àwọn hotels to toilet wọn ní kọ toilet síbẹ̀ kí wọ́n kọ rest tí wọ́n kọ wọ́n kọ pé wọ́n kọ rest tó kọ́ ṣùgbọ́n sì lẹ́jọ́ wọ́n sọ fún ẹgbẹ́ tó bá ṣe mẹ́ kó wọ́n tàbí kílò oòrùn ó ti tó àbá kan rẹ́sùn tí wọ́n kọ kọmbinẹ́sì kọmbinẹ́sì tí wọ́n kọmbinẹ́sì pé in tí ń dààmú èèyàn ní inú tó jẹ́ kí n kára ó sílẹ̀ ọba dé kí wàhálà tó bá tó ti lè pé bó ti lè dùn tó ti lè ti da ìlú tó ti lè yóò tóbi tọ́rọ lókù sọ̀tọ́nà ọba àdìgbẹ́lá wọn lórí pé tọ̀ ẹni yìí tùràùn ẹgbẹ́lọ́ mi òun náà ló tó hà lára rẹ̀ nǹkan dà ọlọ́run bá ní pàtàkọ́tọ̀ wú ààrẹ fèrè àwọn ilé ẹ̀fún ìlàwó àdúgbò ìhàjànà àwọn náà ni wọ́n gbé gbígbé tí wọ́n sì gbé ní kìí ṣe pé gbígbé pé wọ́n fẹ́ lọ gbé fún fìràùn pé bàbá ẹmọ́ sọ́jú rẹ̀ wọn kan lè pàánà lórí pé wọ́n bí sásìkò tí wọ́n máa pa ọmọ ọkùnrin

ìyàkúrò lábún àdúgbárí wàhásánà èyí tí wọ́n torí ẹ̀ náà tó dáwọn ọmọ ilé nù ṣùgbọ́n pàtó lọ́wọ́ tó fi mahaba e musa ó fi sẹ́ẹ̀lì obìnrin nínú àwọn gbogbo nǹkan pátápátá ọlọ́run bá ṣùgbọ́n náà ó ti kọ dára rẹ o eléyìí kò wá ṣe ìsọ́ọ̀tù ìgbìyànjú wa ẹ gbìyànjú tẹ́lá tó gbìyànjú ẹ̀ṣẹ̀tọ̀wá kò ní alhamdulillah ìtọ́lọ̀ ń bá nínú ìyọrí sí ìbẹ̀ náà lọ sí àlámọ̀ rí kò dàrú kọ́lọ̀mọ́jú dàrú wọn lójú so níparí àfáwà sọ́lọ̀ wọ́n sọ wípé láyá kúròjì ṣe ó ń kọ̀dọ̀ ìlà ẹtìgbọ́ ọ̀kọ̀dọ̀ kò sí ìkankan tó lè gbẹ̀yìn kádàrá ọlọ́run ọba ṣẹlẹ̀ àti tọ́lọ́run ọba àti tọ́lá tó bá ti palé bùbù haza mọ́zàbọ̀ àdìsílẹ̀ jọmá ilé ìlú mọ́zàbọ̀ àdìsílẹ̀ jọmá ìlànà ìpàdàríyà bìtìsmẹ́ìhà yàtọ̀ sí ọ̀rọ̀ àwọn ọ̀dàríyà àwọn olùfáà àtàwọn olùjábíràn yùdílùmọ́ yẹ́ṣà láwọn ẹni tó bá fẹ́ ó sì rọ́nà wà láyé tí ó ìlà àmọ́nù sákàbàsábà tẹ̀lé àlà bàbá ní ọlọ́run ní sí ẹni kankan lọ́nà àfẹni tó bá tọ orí fa ìjìnà náà tọ̀lọ́run ìlú ọlọ́run sì lọ́nà ọlọ́run ní kàlámọ̀ záàbù àzáàbù ọlọ́run ìlú nígbà tí wọ́n gúrí ọláwọn òṣèlú ọlọ́run tọ̀ ọlọ́run àbáwọn fi mọ bẹ́ẹ̀ ọkàn yóò náà kó ولم يأتي في القرآن إله أو إذلال أو عذاب إلا ويذكر صدره من قبل عبد bàbá ní kò wá nínú Kùránì Ọlọ́run bá pa àwọn kan rẹ́ tàbó ṣe àwọn kan lọ́nà tàbó fi àjẹ àwọn kan àfi ká tó nínú Kùránì in tó fà láti ọ̀dọ̀ ẹrú látọ̀dọ̀ ọdún àwọn ikọ̀ bẹ́ẹ̀ wà ní ọlọ́ àkọ̀dọ́rọ̀ wà lẹ́yìn àti tó ọlọ́run bá ti kọ́ lárúkọ̀ ìgbò rẹ̀ fún bẹ́ẹ̀ ìsábàbí ní àbùsù pẹ̀lú àfọwọ́fà abẹ̀rú àdìgáàlì pẹ̀tẹ̀kú nàkú ilé ìlú pàtàkì lọ́sọ wípé ìdílù mọ́ yẹn ṣáájú adlib ọlọ́run ó máa ń ṣe ẹni tó wù lọ́nà pẹ̀lú déédéé rẹ̀ òní sọ pé ọlọ́run ní o táà ó sì lè máa kọsí náà ó lè máa láti náà ìwọ tó kọ́lẹ̀ tó ti tọ́lẹ̀ tó fi tó fi sílẹ̀ tó lẹ̀ kéde níwọ̀n báyẹn ó lọ́kọ̀ tàbí ولله المثل الأعلى سبحانه وتعالى يقيم العدل على أهل الظلام ولو بعضهم من عنه إني عنه يبعض القليل ولا يجعلهم مثل عدل هدى قل لي شيء وبيعرف قال تعالى اللهم رب الجيل أفنجعل المسلمين خير المسلمين ẹ fi àwọn mùsùlùmí òdodo ẹ fi bí àwọn ẹlẹ́wọ̀n àwọn òbílẹ̀jẹ́ àwọn kòkí ẹgbẹ́ ọmọ dájọ́ padà padà wà ní ẹ̀ṣẹ́ ìdájọ́ tó dáwọ́ ọ̀yá agbẹ̀mọ̀ yẹ̀ṣà bí fọ́tí yìí ọlọ́run sí fọ̀mọ̀ ọmọ ẹgbẹ́ òun pẹ̀lú àánú rẹ̀ ọlọ́run bá sùpáàmù ọ̀tára kókọ ilé ìsinmi ìlànà ìfọ̀mọ̀ ìfọ̀mọ̀ يوم يحضرهم لو قالوا إلا بحق الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك